قال المؤلف رحمه الله باب الامر بتعرض القران والتحذير من تعرضه للاسلام عن ابي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تعاهدوا هذا القران فوالذي نفس محمد بيده وهو أشد تفلتا من الإبل في أقلها متفق عليه وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إنما مثل صاحب القرآن كمثل الإبل المعلقة إن عاهد عليها أمسكها وإن أطلقها ذهبت متفق عليه أصاب الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله نعم نعم قبل أن ننتقل إلى هذا الباب نلعب باب فضل قراءة القرآن حديث كان أوسكو لابيري قال المؤلف رحمه الله وعن ابن عمر رضي الله عنهما نعم وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا وإن منزلتك عند آخر آية تقرأها رواه أبو داود والترمذي وقال حديث حتى المستحيل حديث يجيو كان من أبي باب فضائل قراءة القرآن ولا تلبسوا ما في القرآن أصاب عبد الله بن عمرو بن عاص قالوا تضع يوم عن النبي صلى الله عليه وسلم يدعو الشلة محمد صلى الله عليه وسلم kọ́ọ̀lù alábìsọ wípé yóò kọ́ọ̀lù ìsọ níbi ìkòkàn wọ́n yóò máa sọ fún ẹni tó bá mọ̀ nípa ìkòkàn nígbà tó wà láyé. Àdìsí yìí ń sọ nípa mọ́jìlá fún ọmọ ìkòkàn yóò mọ̀ sí àná. Wà fọ́ọ̀lù ọmọ ìkòkàn yóò mọ̀ sí àná. Ọlá àti ipò èyí tó ga tí yóò máa bẹ fún gbogbo ẹni tó bá mọ àlùkòránì kà dáadáa tó há àlùkòránì sórí tó sì ń lò ó ọlá àti ipò tọ́lọ̀ yóò gbé wọn sí nígbàgbọ́dọ̀ àlùkòránì. nínú ẹgbàá wa tí a fọ abdullahi bin amr bin aas wọn ní anabi sallallahu alaihi wa sallam wípé yóò kọ́ ọ́ lè sọ ẹ́ bẹ̀rẹ̀ fún àná. وهو ما máa صاحب القرآن من هو صاحب القرآن هو أهل القرآن من هو أهل القرآن هو الذي تعلم القرآن أو حفظ القرآن وعمل به وعلمه إذا من القرآن هنا الذي تمكن القرآن تكفر تسمع nígbà tó mọ̀ kódà ó tún hàn sórí ó tún máa ń kà á lóòrèkóòrè ní gbogbo ìgbà ó sì máa ń fi tó bẹ náà Quran ó máa ń lò ó máa ń ṣiṣẹ́ ṣe nígbà tí kò kéré látàn Al-Quran náà tún lapa nínú ìwà ẹ̀ nínú ìṣesí ẹ̀ nínú sọ̀rọ̀ sí wọ́n bẹ́ẹ̀ ká tó dé abájọ hábù kùránì ẹjọ́ akùránì abájọ tó fi jẹ́ ẹni tí ò ní wà pàlàpàlà lọ́wọ́ kò lọ́rọ̀ ìsọkúsọ lẹ́nu kò lè má rí bẹ́ẹ̀ yà á nà kó sọ́ọ̀kì lọ́wọ́. sọ̀tí dàní tí a bá gbé sórí òṣùwọ̀n lẹ́yìn ta kúlù mọ̀nyẹ̀dáì sọ́ọ̀bẹ̀tẹ̀ kùránì sọ́ọ̀bẹ̀tẹ̀ kùránì. kì í ṣe gbogbo ẹni tó ń pàpọ̀ pé oníkùrọ̀ á nìlò ló ti já sí oníkùrọ̀ á nìlò lọ. tó bá wá ibẹ̀ àwọn tó bá á di máa nà kẹ́rì náà pẹ̀lú ìtumọ̀ tó kó sínú tó ti tó àti tó ti yẹ. yòkọ́ọ̀lù ìsọ ìlú kùrọ̀ wọ́n máa sọ fún sọ ìlú kùrọ̀ ta ni ó máa sọ fún àyíká. àmàlẹ́ kọ́ ọmọ ìṣọ̀gùn bẹ́ẹ̀. àbí káwọn tí Allah subhanahu wa ta'ala yóò máa sọ fún un tó majhul òun náà ló wà. wọ́n máa sọ fún ẹni tó bá jẹ́ ẹni tó máa ń gbé Kùránì dáadáa láyé ọlọ́run máa sọ fún wípé iqra wọ́n sọ máa kí Al-Qur'an bó ṣe wà kó o sì máa ká sí i èyí níjọ́ gbọ́dọ̀ àkìyàmù wàrọ̀ tèmi kàmì àkóńtà tọ̀rọ̀ tèmi fi dùnìyà máa ké kùránì yẹn lẹ́sẹẹsẹ pẹ̀lú tẹ̀sí gẹ́gẹ́ bó ṣe máa ń ké nígbà tó wà láyé. فإن منزلتك عند آخر آية تقرأها torí pé ipò tó ọ̀gáde níwájú ọlọ́run lónìí ibi ọba lè kékeré àmì yẹn dé bẹ́ẹ̀ ni ipò yóò tó tó níwájú ọlọ́run bó ti mẹ́wàá ló wí pé ipò kẹwàá náà ni bó ti ọgọ́rùn ipò ọgọ́rùn bó ti ẹgbẹ̀rún ipò ẹgbẹ̀rún tòlá ń bí wọn tó gbé àyà àdìsí yìí ní àdìsí mùsàbákọ yóò mẹ́rin tẹ̀lá àwọn mímọ́ kò bẹ́ẹ̀ nínú àwọn ọ̀dọ́ ìdè tòlá àwọn àbá aláṣẹ ìgbésẹ̀ gbọ́dọ̀ pé àmà gbogbo ẹni tó gbé kọ̀ọ̀án ti kọ̀ọ̀án yìí yóò lè dùn sára bọ̀. ẹ̀bùn tó wá gbé kalẹ̀ níjọ́ náà ẹ̀bùn yẹn ni wípé àgbéga nínú àjẹmọ́. gbọ́ bá ti lè ké tó náà ni ipò òwe ìṣẹ̀dá tó náà. sotí dání bí ọba hàn kọ̀ọ̀án bí ọba ń gbé àkọ̀ọ̀án kéèyàn tó ní mọ̀ púpọ̀. àwọn olùmọ̀lẹ́ká mọ̀ ní pé jẹ́ tó bá hàn kọ̀ọ̀án nìkan lélẹ́yìn lẹ́ fún mi. wọn ni bí ẹ jẹ́ ẹni tó ha kùránì náà tó jẹ́ ẹni máa kùránì ní gbogbo ìgbà tó lè máa ń lo kùránì ọlọ́run ó ṣe náà ọ̀rọ̀ fún lágbègbè bí ẹ ti ha kùránì tó ha nípa níbẹ̀rẹ̀ ló mọ tí ìbá lò ó ẹni yóò lè ṣe nínú kí yóò sọ́kùnrin kùránì yóò dàgbẹ́ ìwàjọ̀rọ̀ kò ní èdè tí a bá wọn hadith yìí a rí i pé yòkọ́lù lè sọ ìdè ìpọ̀tà yòkọ́lù lè sọ ìdè ìpọ̀tà kò sọ pé yìí ha ìdè ìpọ̀tà bọ́dẹ̀ lẹ́yìn rí pé nínú nǹkan tí èèyàn fi jẹ́ sọ ìdè ìpọ̀tà nínú ẹ̀ tí èèyàn ha ìpọ̀tà kọ̀wá máa lórí yẹn kéèyàn tó máa kà ní gbogbo ìgbà wọ́n jẹ́ pé ojú bá kan ò ní sí àbí téèyàn pa ọ̀kà láàárọ̀ ọ̀kà lẹ́yìn bá mi lẹ́yìn ìlànà yóò tó kọ̀ ká. ó ṣe ń lù ó fi ṣiṣẹ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa sọ fún wọn níjọba ìdàgbàsókè yá máa ìgbè ìkọ̀rá wọ̀ọ̀dọ̀ ìkọ̀rá wọ̀ọ̀dọ̀ bí máa kí àlùkùrán bá ń kó ìdí máa gbàgbé kàmá wàrà sí máa kà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ pẹ̀lú tẹ̀lé sọ̀rọ̀ pé lẹ́gbọ́dọ̀ bá ní kú òkè kò hàn bó ṣe máa ké láyé yóò pàkàtọ. Màá ń gbọ́dọ̀ lágbára àwọn ọmọ kan ìnáwó ìnáwó. Lébò lè kà wá jọ Lébò lè kà wá Àlọ́bí ní ké lẹ́sẹẹsẹ kàmọ̀kúta Gẹ́gẹ́ bó ṣe máa ń ké bí ọ̀gá ń ka alukur'an pẹ̀lú ohun tó dáa bí ṣe máa ń yàn gbọ́ bí lẹ́jọ́ ọmọ ènìyàn náà nínú àwọn mọ̀lẹ́ka náà máa ń lò ẹ máa ń gbọ́ alukur'an bí ọ̀gá ń kà á ìṣọ́wò pẹ̀lú ohun tó dáa kéèyàn fi kí alukur'an bó o bá ń kọrin pẹ̀lú ohun tó dùn ìgbìrà àwọn mọ̀lẹ́ka ń gbé ọjọ́ tó bá kí alukur'an pẹ̀lú ohun tó dùn níṣẹ́ nínú àwọn mọ̀lẹ́ka ọmọ wọn sì máa ṣàlàyé wàrátìl máa jẹ́ alukùránì náà ní sísẹ̀ntẹ̀lé kàmá kúta tọ̀rọ̀ tẹ́lifí dìníà jẹ́jẹ́ kó o ṣe máa ń ké nígbà tó wà láyé sọ̀rọ̀ kó o ṣe ìbá ké kùránì nígbà tó wà láyé tó o rí pé wájú ọlọ́run ábàbà gbogbo pé orin ńlá ló sọ kan orí ayé tó pọ̀ ló sọnù mẹ́rin yẹn lọ́wọ́ orí àlùkìyàmọ̀ tó pọ̀ ló sọnù mọ́ lọ́wọ́ ló sọnù lọ́wọ́. wọ́n dábàá wà àwùjọ wa lẹ́yìn ọ̀nà bá ń gbọ́n rí àwọn ọmọ wa à ń gbé pọ̀pọ̀lọpọ̀ orí yóò sọnù mọ́ lọ́wọ́ àti ẹ̀yìn ní gbé kókó hàn àti ẹ̀yìn ní hàn hàn àti ẹ̀yìn ní hàn tó kí kùránì òbí di ẹ̀jẹ̀ ọmọ bó dijú bó sùn bó kà lọ ẹ̀dọ̀kẹ́yìn orí tó ga ni ló sọ ọmọ rẹ̀ tí a kàn án lọ́wọ́ lérí pé kó máa lo àlùkùránì yẹn kó máa fi kọ́ ìyàn kó náà máa fi ṣèwà ọ̀hún gbàná lèyàn tó lè jẹ́ min asuhabi alqur'an abi Allah subhanahu wa kuma da sai mu kokan wa min kokan na ashabul qur'an lẹ́yìn eléyìí alimuhajim afáwa tí wọ́n kọ síra àtìmáàmù nàwàwí alẹ́wà ìdùnlá wọ́n bọ́ sí agbáni mi wọ́n pè wọ́n ní báàbù amúrí ìtàkùnjú ìlùkọ̀án wà tàbírí ní tàbí ìdílé nìkìyàn lórí Al-Qur'an àǹjẹ̀rì wàtàbíyìn bákan náà kí èèyàn ó ṣe kí ni ó kéèyàn ó kìnnì nílọ̀ ìkìnnì nílọ̀ níta àrùn yìí lè fi à kéèyàn ó má tẹ̀ ipò àmìlẹ̀ èèyàn á lọ síbi gbogbo tó lè múyàn gbàgbé ẹ̀rọ báàbù sáàmù yìí ojú náà lè pani lábẹ́ bẹ̀tàmọ́ ń wúlò kọ̀ọ̀kan pẹ̀lú gbogbo ènìyàn kí èsì kúrò àdúgbò yẹn ha dáadáa kí yẹn ta kùnú kàlẹ́ rẹ̀ wọ́n ta bíi ojúkọ̀nà ìkìlọ̀ fúnni nípa àwọn olùkọ́ yìí níbi téèyàn ó sẹ́rí àlùkùránì téèyàn á lè mú síyáàn lọ síbi gbogbo nǹkan tí ó lè ṣokùnfà téèyàn ó gbàgbé pọ̀ pa. bẹ́ẹ̀ yẹn ti nífẹ̀ẹ́ láti kí àlùkùránì bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ láti ha alukur'an bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ láti mọ gbọ́ alukur'an bẹ́ẹ̀ náà lè ẹ̀jẹ̀ gbúdọ̀ sọ́ra kí ọ̀rọ̀ yẹn mọ̀ wá di pé ó mọ kùránì ké gbà kan ṣùgbọ́n kò má sí náà. ká tó sọ̀rọ̀ kí wọn náà wọ̀lọ́ ẹ̀sìn ọ̀bá pàṣẹ tó ìgbà tó ń tún kà yóò tó àsìkò kan kò ní lè kàdá dáná ẹ̀rọ ní ìjọba tó ń ń wò yìí òun òun sọ pé àlùkùránì oṣù àlìmà ṣùgbọ́n tó bá gbé àlùkùránì kò ní yọ̀ tẹ̀lẹ̀ lọ níbi kò ní yọ̀ ní oṣù bẹ̀rẹ̀ tó bá yá kò ní lè kàdá dáná tó bá yá kó gbàgbé ọlọ́run wọn ṣògbógbò nǹkan tó lè mú yàn gbàgbé alukur'an ní mímọ̀ ká àti tóbi adẹ́rẹ̀ tó wá ní kó gbàgbé ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi nǹkan yìí. àwọn nǹkan tó lè fà á púpọ̀ ọlọ́pàá ṣọ́ra ń bẹ̀. ìní ń bẹ tó ṣe wípé o lọ́wọ́ ń bẹ̀. o lọ́wọ́ ń bẹ̀ ó pàṣẹ lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá ṣọ́ra ń bẹ̀. bóyá ní ti ń lọ ìjábọ̀ lórí ibi tó borí ilẹ̀ tó gbàgbé ogun ìgbàgbé mọ́ ọlọ́run tó wá bẹ̀. ọpọlọ wa ni ọlọ́run ti gbé lábẹ́ ọlọ́run tó lè ó tù síbẹ̀. bí ọmọ ènìyàn bá forí gbálẹ̀ náà máa ń kìlọ̀ yẹlé kan wájú orí bí àwọn ẹgbẹ́ tó gbẹgbẹ́ ẹgbẹ́ tó gbẹgbẹ́ òrìṣà tó wà lọ bẹ́ẹ̀ náà ní pàkọ́ ọmọ kan tó jẹ́jẹ́ ó fàdébù sọ́wọ́. ọdún náà ní ọ̀gọ́ láà ó kó nínú ọpọlọ orí wà ní ìbẹ̀rẹ̀ ọpọlọ wa ìbẹ̀rẹ̀ ọpọlọ wa wa ẹni ní ìbẹ̀rẹ̀ pé ó borí gbálẹ̀ bóyá ìyàpá àwọn ọmọ nígbà ni wọ́n máa táyé ní ìdá ìgbọ́n máa wọ́n máa máa máa ṣe ó léwu ọba lọ lórí gbálẹ̀ ọ̀pá yìí onímọ̀ àti gbogbo tó mà ọlọ́pẹ̀tọ̀ wọn lẹ̀ ó gbòógì ọjà bọ́ ọ̀gbòrí gbálẹ̀ àbúrò accident ọlọ́pẹ̀tọ̀ wọn lẹ̀ èyí ni lè tó kò bá ọmọ ìlú padà gbàgbé nǹkan tó mà ṣùgbọ́n àwọn kan ti bẹ tó ti pé àpò ọ̀pá ni ọlọ́pàá gbó ìgbó bá yí lórí ọgbà gbogbo wà nìkan náà nínú àbọ̀ ọ̀fà nínú àbọ̀ ọ̀fà òun náà ni pé kò ka kùránì mọ́ kì í tìláwà mọ́ kì í ṣe mọ́ ó ó lẹ̀ ó àbí àlùmáàfìyà kódà máa ṣe ọlọ́run fún ẹ̀kú ìlọ́gbọ̀lọ́ ayé torí pé máa fi à kéèyàn máa ṣe ọlọ́run wal ilmu wa nurun min ilah wa nurullahi la yubda li asr ìmọ̀ alukur'an ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kì í bẹ̀rẹ̀ bí jíìkì ẹni tó bá jẹ ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ó kọ́kọ́ ní ọpọlọ ẹni yẹn nítorí kúlù àpàṣẹ ọlọ́run àtàwọn nǹkan bíi tí máa ń sọ̀kò bá kéèyàn gbàgbé rẹ̀ àwòkọ̀tàn. àní àbí Musa radiyallahu anhu láti ọ̀dọ̀ afọ́ àbú Musa al-Ash'ari ọlọ́kùnrin bá yẹn fún wa. ànàbí sallallahu alayhi wa sallam bọ́ọ̀lù ọgbà láti ọ̀dọ̀ ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni tàhánàdù hádà al-Qur'an ẹ kéèsì al-Qur'an yìí dáadáa o bẹ́ẹ̀ bá ti ń ké àbẹ́ẹ̀ bá ti ha ẹ má fi lẹ̀ o educate ẹwu máa fọwọ́lẹ́bí nafsu muhammadu ìyẹn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni mo búra pẹ̀lú ẹni sí ẹni muhammad tó ń bẹ lọ́wọ́ ẹ̀ kálẹ̀ náà allah mo fi ọlọ́run ọba tẹ́lẹ̀ muhammad bẹ lọ́wọ́ ẹ̀ fi búra làwọn aṣáájú tàfàlù tà ń bínú ebèlé ọkùnrin ha tẹ́lẹ̀ kùránì bẹ́ẹ̀ yẹn kéèyàn kùránì bẹ́ẹ̀ yẹn hàn ó lágbára pọ̀ ní ojú tètè máa yọ pọ́rọ́ kúrò ní ọpọlọ tí òun náà ni lápòjú ẹjọ́ òjò yí ọ hmm, tó fi gbọ́lé lápòjú iléyá ó kọ̀ọ̀la ẹwà nígbà ẹ̀fẹ́ máa lọ sí èyí ẹ̀fúnjẹ́ bá ti ń dìde nínú lẹ́tọ̀ọ́ pa ẹ̀tọ́ mọ́lẹ̀ ẹ̀lọ́ rí wa ń bọ̀ láti ara ń rìn bọ̀ ẹ̀ka tó pa kí ń irú àwọn ọ̀tà alilata ni ọ̀dàkùn yorùbá tó sùn ẹ̀dàkùn tí ẹ̀wọ̀n yìí pé bó ṣe dákùn yẹn ọlọ́ọ̀ ẹ̀rọ lọ́rùn yọ̀ọ̀nà táyẹ̀rẹ́ torípọ̀ ti ní wípé òun ẹ̀kú gbogbo agbára ní òmùmọ̀ ìlú òmùmọ̀ sẹ́rí àyìn náà bọ̀ aṣọ tuntun bọ̀ aṣọ tuntun ẹ̀fọ́ lẹ̀ eré ẹ̀sìn ìgbà tó dáhùn sí láì padà ẹ̀sùn bá bẹ̀rẹ̀ pé wà ní ẹlọ́dún ẹlọ́dún àti nípa ìgbé ìbàlẹ̀ ìkọjá eré yóò dé lọ́nà wọn ò ní omi kàkà ńláta o ìtumọ̀ kàkà ńláta kẹrin jákùn kọ́bọ́ máa yàtọ̀. anasọ́lá àlọ́sọ́lá anabini làwọ̀ àṣàjù tàfàlùkà tẹ̀rà kùnán bẹ́ẹ̀ bá ń ha ilé ìgbìmọ̀ jákùn mọ́ yàtọ̀ wọ́n tó sàlùmọ́ yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ kódà ó lágbára ní nítorí ètò bọ́mọ́ ẹ̀ lọ́pọlọ ní nàìjíríà ní ìlèsè ọkùnrin yóra fún mi dáa so mọ́ èèkà ẹ̀mẹ́ èèkà èèkà ní ìdámọ́ ń gbá mọ́lẹ̀ gbà wọ́n gbà mọ́lẹ̀ fún òṣù ẹ̀rọ mọ́lẹ̀ ràkúnmí náà ní èèkà tí wọ́n máa ń so mọ́ ràkúnmí náà máa ń jákùn tí ó yẹ ṣùgbọ́n kò àná ó lè gbé máa ń sá lọ lọ́pọ̀lọpọ̀ èèyàn téèyàn bá dè mọ́lẹ̀ dáadáa ju bíra kùn mí lè máa ń já o téèyàn bá dè mọ́lẹ̀ dáadáa. sòyá túmọ̀ sí pé bóò bá sọ̀ra kwan tó fi há tẹ́lẹ̀ ọgbà àdìgbò ọbẹ̀ kan? ọgbà mi wọ́n tó ha wọ́n sá náà ní àná wọ́n sá náà ní bá wọ́n lè lóde abẹ́lẹ̀ mi yóò bá yẹn kó ti sálọ kò ní lójó sálọ o kò tó ní wọn ní kí ló dé tó bá jẹ́ òfin sálọ lọ́kọ̀lọ́ jọmọ nàám lọ́dọ̀ bá kà á gbó gbà ní ìtẹ̀kìrá ẹlòmíì bó sùn lójú omi ọmọ tó bá jà olùkọ́ ìtẹ̀kìrá bákan náà tó bá lè máa lórí máa àwọn kòránì tó hàn ní tó bá ń ṣe tẹ̀kìrá ẹni tó fẹ́ de kòránì mọ́lẹ̀ kì í jórò jù ó lè ka súrà kan nígbà fífì títí nínú àwùjọ lọ́pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ti lè tọ́ba ti parí bíbí ọ̀pọ̀lán máa ń sàrà ìjà áfúlà ogun tó àárín ìjọba àti àáfíà náà kọ́ ọ̀rẹ́ mọ́tà ti ilé ìfàlù fa ìmọ̀ta lọ́nà ọmọ àmì ìfòsí àárọ̀ kọ̀ọ̀kan ọ̀hà alukur'an bí ìgbà tó ń fi fàáṣíà ìgbà tó ń fi tí a ń fi fàáṣíà lóko àwọn òṣèlú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ní mọ̀lá dáná bí ìgbà wù máa àkùrán tẹ̀lé yẹn àṣẹ́dù tàfàlùtà nínú mínà lébèlè ju àkúmí tí ó kó lè há èyí tá a so mọ́ ilé kan tá a so lẹ́kàn tá a so dáadáa yóò lè dáhùn kò á ní tá a lè ní mọ́ tá a mọ́ dáadáa ó lè tẹ̀mọ́ ń dákú lọ́pọ̀lọ́ yà ju làkúmí lọ. Ìgbàgbọ́ ọkùnrin àlẹ́ yìí. Wà ní sọ ọmọ rọ́bì ọba àdìgún náà. أن رسول الله صلى الله عليه وسلم قال إنما مثل صاحب القرآن كمثل الإبل المعلقة إن آمد عليها أمسكها وإن أطلقها ذهبا متفق عليه بكنا نعم، أفوى الإمام النووي عليه رحمة الله وتم حديث كجوا لبيبابه wọ́n ní òṣèlú Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ìnàmà mọ́sàlì sọ́ọ́hìndì Qur'an àpéjúwe ẹni tí ó há Al-Qur'an àpéjúwe ẹni tó bí Al-Qur'an àpéjúwe ẹni tó ń lo quran àpéjúwe rẹ̀ kàmọ́sàlì ìbìrì Muhammad ó dàgbé bí àpéjúwe ẹni tó so ràkúnmí mọ́lẹ̀ ó àlùbákọ̀ rẹ̀ ó so mọ́lẹ̀ ìjọ lọ ibẹ̀ láti fa ákìlù yọ torí pé àkọ́lítà ìbọn alá lè ákìlù ó so mọ́tàlá mọ́lẹ̀ pẹ̀lú àkàì àdìbẹ̀ ní ákìlù òun náà lókè yóò di nǹkan mọ́lẹ̀ náà bí máa aláàjì máa ń gbé fún yẹn ní ẹ̀kọ́ rẹ̀ èyí tábí máa ń mú tábí máa ń mú ṣìmáàjì mọ́lẹ̀ wọ́n lè ṣe kọ́ọ̀lù wọ́n lè kiri mọ́lẹ̀ so ìpìlẹ̀ ákùnù ìbẹ̀ ìyàbí ibi nǹkan mọ́lẹ̀ kí ni wọ́n máa pọpọlọ ẹ̀dùn mọ́lẹ̀ ìrọ́ ìrọ́ lọ pọpọlọ ẹ̀dùn in amada àríyá àmsakaha tí ẹni yẹn bá mójútó ràkúnmí dáadáa nígbà tó bẹ́ẹ̀ lè tó rí ìdè mọ́lẹ̀ dáadáa àmsakaha ó rí pé kò ní lè jápò ọwọ́ rẹ̀ ọ̀ka níbi tó bá ní ní wa ṣùgbọ́n wa ní ha ṣùgbọ́n téèyàn bá dé tó túlẹ̀ díẹ̀ tí ò ṣe téèyàn dé tẹ́lẹ̀ ẹgbẹ́

yóò sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ mùsùlùmí ọ̀kùnrin àlè. àwọn àhàdìsì yìí ní àwọn olùmọ́ fi sí abẹ́ tẹ̀síhàtò rọ̀sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àrọ̀sọ̀rọ̀. àwọn àfiwé tánàbì máa ń ṣe ká nǹkan tó wọn jọra wọn kí bá lè yé wa. ń fẹ́ nínú ọ̀rọ̀ yìí náà ní bẹ́ẹ̀ yẹn bá á lọ́mọ ọyọ̀ ìrẹ́pẹ̀ yọ lọ lọ́pọ̀ ọ̀rọ̀ náà ṣùgbọ́n tó ọba tó ọba ha ní kíkí yóò lè fi yóò fi pọ́pọ́ òní lọ ìwọ náà ti mọ̀ kó sí ha ọ̀gá ha ní àwọn ha ha òṣèlú nígbà tó bá ń padà wá yóò kọ́ kò gbà kájú jókòó sí ha jẹ́ kí èso haúsù rẹ̀ lákòókò bó sí mi. Ànábì sallallahu alaihi wa sallam ànábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lérí ìhà àlùkọ́ta. Àfọ́ aṣọ Muhammad bin Salih Al-Uthaymeen alaihi rahmatullah wọ́n báàbù ذكر المؤلف رحمه الله wọn náà fún àwọn tí wọ́n kọ tíra wọn tíra àwọn ní ni báàbù amúrí àánú ọlọ́run tí èèyàn gbọ́dọ̀ mọ́ lórí táwọn òbí tó bí mọ́ ọlọ́run àwọn ọmọ àwọn àrùkọ̀ ká wọ́lá àánú ọlọ́run tó ga oríire tí ò láfẹgbẹ́ òun nìkan ni àkílódé nínú rẹ̀ dùn yìnyín báyìí ẹ̀bá ń dúpẹ́ fọlọ́run ọmọ àwọn àrùkọ̀ ká oríire ga ni gbogbo èyí tó kù yẹn gbogbo èyí tó kù ọ ń tọ̀ yìí ò lẹ́yìn oríire náà ni o ṣùgbọ́n ó ń tọ oríire àlùkò táìmù ó ń tọ lẹ́yìn o wàlá kí n àtàrọ̀ náà láyà ṣùgbọ́n bọ́ọ̀lù yẹn ni o mà àbí aláǹfààní ọ̀tàlá ọlọ́dún tó yọ̀ọ̀ta. bàbá ní fàtàhàn tó ní tọ̀hún nígbà tó hàn alukùrán ọwọ́ adún nínú alukùrán ó wò máa ó dún ní máa ó dún túnkà ó dún túnkà ó dún túnkà kò gbé tó sá lọ. نعم وذلك لأن القرآن الكريم ونطلق القرآن الكريم كما شبهه النبي صلى الله عليه وسلم pẹ̀lú àfiwé tánàbí fi alìkùránì wé ó fi wé kàlùlélè ó fi wéra kò ní ó kò lè há nígbà tó bá wà níbi tá a máa ń so ó mọ́. ìdáàbà àǹhádà alìyìntàn àǹtàkàá tí ọmọ nìyẹn bá tó mọ́lẹ̀ dáadáa ìgbà yẹn la ọwọ́ rẹ̀ ọkà ọ̀ ní òbí tó fún o. ṣùgbọ́n wà ní àpòlápọ̀ ha dáàbà ti wà bọ́ àyè ṣùgbọ́n tí yẹn bá tú okùn yẹn lẹ̀ tó bẹ̀ tí ò tí ò nípa dáadáa níṣẹ́ ni wà fún yóò sálọ wákò àpòlápọ̀ alàgbàrí kàlẹ́bí sọlọ́mọ àyà kódà ànábì fọlọ́ kúra lórí ọ̀rọ̀ yìí ṣèyí na kọ́ọ̀lá kama àdìs àbí musa lè àṣàrí jẹ́bi ànábì ti sọ ní àdìs àfọ́ àmúsà lè àṣàrí rọ́bì ọ̀la àlùú tàmáràlù tàhálù kùtà ànábì ní ẹwù máa kùtà ẹwù máa fawalẹ́bì nọ́ọ̀sì muhammadu bìyẹ̀bì mo fi fawalẹ́bì nọ́ọ̀sù muhammadu ìyẹn mo fi ẹni tí ẹ̀mí Muhammad tó ń bẹ ní ọwọ́ rẹ̀ tààrẹ ní náà òun náà ni Allah subhanahu wa ta'ala wípé mo fi búra làwọ àṣẹ́tù tàfàlùsà ní nàìjíríà fún ọkùnrin ha tẹ̀rí àkùránì bẹ̀rẹ̀ yẹn lẹ́yìn ò bá mọ́lẹ̀ dáadáa ìjèbí máa túkùn burú kúrò ní ọpọlọ yẹn bí ìgbà tí ràkúnmí tó bá jákùn lọ ẹ̀yà pẹ̀lú ó wá dáa púpọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ àǹtẹ́jì ara ìlàkà hizban muayyana kó o mú hizbu kan pàtó tàtà àhádà òkun làyẹ̀wò eléyìí kọ́ máa pààrà lójoojúmọ́ mọ́tàlá lápòjú ìtàkùn kùnlùyàwó akọ̀rọ̀ ojú àn olóyún àbàkà jíjú kọ̀ọ̀kan tó bá kàbẹ́ fàtíkìtìmọ̀ ìkùnrán fi ṣàárín láàrin oṣù kan ó pàdé àkùnrán tọ́ba jẹ́pẹ́ bíríkì méjì lọ́nkà ó parí kùránì fi hamsad aṣá yàwó ma ní ọjọ́ méjìlélógún ló parí àkùrá àwọn gbàlá àdìdá tọ́ba rẹ̀ jẹ́pẹ́ bíríkì mẹ́ta lọ́nkà ó parí àkùrá fi aṣọra ẹ̀yà ilẹ̀ àdìsá ẹ̀yà ilẹ̀ àtàlámà ẹ̀yà ó lè kà á lọ́jọ́ mẹ́wàá ó lè kà á lọ́jọ́ mẹ́ta ó lè parí àkùrá fàá àdá hàtà àlàtàǹtà wọ́n ní wọ́n tó há àbí ọ̀dọ́ ti mọ kùrán máa ń dún nínú ọba yẹn kó mọ́ta àgbàgbé ẹ̀ kọ́lẹ́ oṣù kò ní kọjá ìjọ kò ní lọ́kọ́ mọ́ta kùrán. ẹ̀kọ́ lélẹ́yìn ìwọ tó há kùrán kò wá pamọ́ ìwọ tó kí kùrán kò bá ti àmọ́ olóbìsì pẹ̀lú pẹ̀lú mọ́jọ yà ọ̀rẹ́ níjọ́ tó bá padà sí ẹ̀ kò ní yọ̀ lẹ́nu ọmọ ọlọ́kọ̀ sọ wọn bẹ̀. Ah, وقد وردت أحاديث في تحذير من الصيام لمن أهمله àwọn àdéhùn tó pọ̀ wá lérí ìkìlọ̀ fún wa ní ká sọ́ra o níbi téèyàn ké Kùránì kó padà gbàjẹ́ àbí téèyàn há Kùránì téèyàn padà wọ́n pé èyàn ní ilé kàámá àmọ́ man nàzáwù bí mọ́kútàdọ̀ tọ̀lé àfáìnà wùlá yàtọ̀ bàbá mi ń sábà rẹ̀ lóde wípé mọ́kútàdọ̀ tọ̀lé tọ̀bíà olójó gbàgbé ẹ̀ kí làwọn tọ̀bíà ó lè jẹ́ kí ọmọ ènìyàn kó gbàgbé lápòjú ẹni àgbádé ọlọ́run kò bẹ̀ ìwọ́n lọ́pọ̀lọpọ̀ bá dá gbàlagbà bóyá ní ẹ bọ́lọ̀ ti dá ó ń parán kò sí ìdí pé kò sí ìwọ ọmọ seventy years tí bá ń gbé bá jà yìí máa ń gbé lọ àwọn ó lè jẹ́ pé ibi ọpọlọ ni àgbà ká mọ́ ẹlòmíín bẹ ó lè dójú kò ní rí ìmọ̀ dáadáa mọ́ ẹlòmíín bẹ lè jẹ́ ìdí lábẹ́ bá sọ̀rọ̀ ẹgbẹ̀rún ìdílé bí fẹ́ gbọ́ má gbé ẹ̀yọ ọ̀tẹ̀ náà mọ̀ wá lọ. old age náà kù bẹ́ẹ̀ ibi tí máa bá kó wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì bẹ ó lè jẹ́ pé bí wọ́n ń la ìjẹ́ ní ẹ̀jọ̀ ìyá èyí tó mọ̀ nínú wa nínú ìlú ìyá àbáṣáré nínú gbogbo ọmọ òbí gbogbo ọmọ. ẹlòmí bẹ́ẹ̀ gbẹ̀mí kò ní lè rárá kò wá kà ẹlòmí ti bẹ ìdí ọpọlọ ẹni ọmọ rẹ̀ ní orí ẹ̀dá fara bẹ̀rẹ̀ ọmọ yìí náà ní dáàmì àtàlù yọ àpá àṣìṣe ń tí ń bá wọn mú ìbọ́lọ́ náà fẹ́ lo ọpọlọ wọn ìmọ̀ wọn ìgbà àǹfààní ayé ẹgbẹ́ aláṣà wà tààlà ọlọ́run mú bẹ̀ sàrọ̀ ó lè jẹ́ mùsàlù sọ̀bì à ẹni bá gbàgbé àlùkùrán látara àdámọ́ bóyá gbà àti kàyí náà wù láyé bọ̀ ìyẹn kò ó pàtì kò yọ ọjà àmọ́ kì í ṣe mùdákàrà má kì í ṣe ẹ̀rẹ́sì tó kà pàtó alùpì irú ẹni bẹ́ẹ̀ báyìí àni àni àmọ́ lọ àlẹ́ ibi ṣẹ́gun yìí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti ta àánú ẹ̀ lóbi rúkú àmì ha fàhínà òyùkṣà àlẹ́ ibi nínú ẹgbẹ́ kù bá ẹni bẹ́ẹ̀ á à ń bá bẹ̀rù kọ́lọ̀ má jẹ níyà ẹgbẹ́ ìmọ̀lẹ́ ẹlòmíì after time

ó kà á nínú kùrán ó sì wá kà á lé ó sì wà ń bẹ̀rẹ̀ sí ìlú àtúntò tó bá tó dọ̀la ó sì lójú nípa ó kà á ní ìdúrà ó sì kà á lé ẹ̀ẹ́dì tó bá tó kà á lé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n kà á lé wọ́n ti bẹ̀rẹ̀ sọ́ra ìwọ tí ó bá yẹn fọ́jú dọ̀la kùrán yẹn yóò ti di ẹ̀jẹ̀ rẹ yútù kan ẹ wá nì yóò wà máa já tó fi parí ẹ̀ láàrin ìgbà ìgbélé ló ń bá tó ń kọ́ òní ká tó dé ṣùgbọ́n tó wá rí bẹ́ẹ̀ ó wàá sì kọ́ bá pé tó bá wo dáìmù tó lè káyìn náà tó káyìn bí ìjẹ́ka tí òun lò kan náà ẹgbẹ́ tó lọ́mọ sí olùmọ̀ tẹ fóònù ọlọ́sọ olùmọ̀ àròjù ẹlẹ́jọ́ èyí ni ètò ìjẹ́ pé ewu ńlá ó bẹ lérí ẹni tó kí àkọ́hán àbẹ́ni tó há àkọ́hán tó padà wọ́n gbàgbé tí ibẹ̀ ẹ̀sẹ̀ ló mú sábọ̀ tọ̀bíyà kì í ṣe nígbàgbé pé àdámọ́ ní ìfọwọ́fà alìmọ́ẹ̀lì ọ̀tàbà fún ìmọ̀ràn kùhárì láàrin àìmọ́kàámọ́ olóde kúrúkú ẹni bẹ́ẹ̀ sàgbé bàbá ní ẹ̀ṣẹ̀ ńlá olóde kúrúkú kọ́dà àpáyà kó mọ́ ń bí àjẹ́ sábẹ̀dọ̀ lọ. fàáta yà á dé ìdá ọlọ́dún máa ní sọ́tún kùhán bàbá ní ìyá ọmọ ayá mi tó bá rí alùpùpù yá a tó mọ́lẹ̀ pẹ̀lú kó mọ́ alákàbùkà bìtìláwá ti yí bìtìkọ́rọ́rí tìláwá wàkàdáàlì tààlọ́ bìlẹ̀ àmàlì nìyí torí ojú èdè kéèyàn ó gbàgbé Qur'an kéèyàn máa fi ṣiṣẹ́ máa lò ó ẹ ń lo ọ̀rọ̀ náà Qur'an ọlọ́run ò ní mú Qur'an yẹn kúrò ṣùgbọ́n ṣùgbọ́n èyí ìṣesí rẹ̀ tako náà Qur'an ọlọ́run gbà kó lára rẹ̀ torí pé orí ṣe ẹni ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ wọ́n lára rẹ̀ ọlọ́pọ̀ ṣe wọ́n bẹ̀. ẹ̀ńdọ́ wọn kọ̀ láti ti ń gbọ́ mílíọ̀tì kò lè pẹ́ kùránì ó fẹ́lẹ̀ wọ́n ní wọ́n wá nílẹ̀ ayélujára kùránì lè dúró sí ọ̀pá kan tó ń yapa àṣẹ ọlọ́run wọ́n ní alukur'an wọ́n ti náà láàyè ṣẹ̀dá sí fọ́ọ̀dù ẹni ń gbọ́ orin tó fi àwọn alukur'an ẹ̀sílẹ̀ nínú gbàdá yóò kó orin ẹ̀ nìkan níbẹ̀ ọlọ́run kọ́ mọ́bẹ̀ ṣàkóso. wàlhádà tọ́lá bá wọ́n lè rẹ̀ ìdí ìtòwúrẹ́ pé apákan àwọn àfa wọ́n ní bẹ́ẹ̀ fẹ́ kí mọ̀ tákò èèyàn máa ń lo ìmọ̀ yìí lílò mà n'i máa ṣe ìmọ̀ mọ́lẹ̀ ẹni tó bá nímọ̀ tí kì í bá lò ó ìmọ̀ yẹn yóò padà kúrò ẹni tó bá nímọ̀ tí ì bá lò ìmọ̀ yóò padà kúrò láàrin àfọwọ́ abdullahi bin wọ́n ní mọ̀nkátà mọ̀nkátà mọ̀ ẹ̀yìn ẹni tó bá nímọ̀ ọ̀kan náà àdánwò mẹ́ta yìí lọ́lọ́wọ́ ìgbà ìmá kí ọlọ́run bá sàárà wọn wọ̀ sàárà mọ́wọ́sì kó jẹ́ kó lè dùn ikú yẹn yóò ti dìbò ẹ̀yìn ikú wá dìbò yẹn àyè ọgbà máa rẹ̀ yẹn bó bá ti lọ náà ìkò ní kú ṣùgbọ́n yóò gbàgbé rẹ̀ ń tọ́ka àfà àwọn èèyàn tẹ̀ máa tí ẹ̀ náà pé ká fún ni bẹ́ẹ̀ sì ní àfà kò tó tó di ẹni ìgbàgbé láwùjọ tó ti yí ìlú rẹ̀ ó dẹ̀ mẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àárín sábà ẹlẹ́ẹ̀kẹta ni wípé yóò di ẹrú àwọn ọba wọléwọlé wọléwọlé ọba wọn bẹ̀rẹ̀ bá káàkiri ọba bá dé láàárọ̀ kò lọ bá ọkọ lẹ́nu àwọn máa kú àlùbáríkà ìmọ̀ lọ́wọ́ àkúrò lálẹ́ àwọn olùmọ̀ wọ́n jẹ́ káwọn àdúgbò ewu ńlá ló jẹ́ kéèyàn onímọ̀ kéèyàn mọ́ lọ pàápàá jùlọ kéèyàn fi àǹkẹ́rí èyàn al-Qur'an al-Karim èyàn wá lò orílò lórí irun orílò ọ̀rọ̀ ọlọ́run tó wà ń bẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nínú ìdààmú tó pọ̀ ló wà ọlọ́run tó wà ní wal istima' laha ojúkọ̀nà ní ìbáàkù ní ìlábẹ́ ọ̀làmẹ́jẹ fún al-Qur'an kìtàbí pàbọ̀ èyí ìsìnkáàbù sí ìbáàbí tàbí sọ́ọ̀tì ní al-Qur'an ojúkọ̀nà títọ́ súnà ìsìnkáàbù náà ìlànà tó lè jẹ́ tuntun ojúkọ̀nà pé ó tọ́ súnà ó bá súnà kò kì ṣe dídá tàbí sọ́ọ̀tì ní al kéèyàn ó dùn ohun sí àpòtà kéèyàn ti kí ni kéèyàn dùn ohun sí àpòtà ní kọ́ máa ka kọ̀ọ̀rọ̀ àlùkì gẹ̀gẹ̀dẹ̀ kéèyàn ó dùn ohun sí àpòtà súnmọ̀ ni wà bọ́lá tó ti ra àti mẹ́rin من حسن القول ها والاستماع له kí èèyàn ó sì máa sọ pé ẹni tó ń rẹ̀ bá dùn kó ké kúránù fún wa káàdì tẹ́jú láti mọ̀ ọ́ lọ pé ọlọ́run kò ní lóhùn kọ́ ọ̀la ní kọ́. Tébù láyé fún wa. Tébà lè fi ń ké ìlú káwọn ọmọ ìlú bá ẹ wọ́n àwọn ọmọdé bá ń ka tẹ̀ gírì. Àwọn tí ń bẹ wá sí wọn bẹ́ẹ̀ wọ́n sì sì máa gbọ́ àwọn ọmọ àgbà ìlú bá bí bàbá yóò ádàrọ̀. Hánú ti bá ádàlẹ́rẹ̀ rọ́pùsùn. Ìjọ́ ń kà yẹn lẹ́sẹ̀ kódà bẹ́ẹ̀ tó ń gbọ́ ọmọ obìnrin máa jáde lójú pẹ̀lú bẹ́ẹ̀ lọ tó máa ti ń kéde. lábẹ́ báàbù yìí nǹkan mẹ́ta náà fi rìn lẹ̀ tó súnmọ́ yìí nípa ọ̀pọ̀ àwọn àpò àkóbí abẹ́ àdáàbò ìfòpà àwọn ìtọ́jú ìdíjìnà tó rọ̀ mọ́ alùpùpù kẹrin alákọ̀ọ́kọ́ òun náà ni tàṣílù sọ́ọ́ ìfòpà kéèyàn máa dúró lálùkù àǹtí súnà ẹlẹ́ẹ̀kejì kéèyàn ó tọ́lápù ìkìlára ní hasani sọ́ọ̀ ẹni tí ọlọ́run fún ní ohun tó dùn kéèyàn ní kó kíkọ àǹtí wọn afẹ́gbọ́ súnà ìdèmíyà ẹlẹ́ẹ̀kẹta ìpèsè àlìsèmáì làhà sábà ní pé kọ̀ọ̀rán ìṣàkọ̀yọ̀ òdòdó kájẹ́ tí gbọ́ kánà mọ̀ tààrà yìí. عن أبي هريرة رضي الله عنه قال لا تدافع أبو هريرة ولا قضاء يوم وأنا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا مقولة في الله تصرفي ما عدل الله لشيء ما عدل للنبي حسن الصوت يتغنى بالقرآن يجهر به muttafaqun alayhi àbọ̀ Abu Hurairah wọ́n ní àwọn gbọ́ lẹ́nu ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tí Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì sọ wípé ma adina Allahu li shay'in ma adina li shay'in li nabiyyi hasanisa nínú tí ọlọ́wọ́ ọba ọba tó fà púpọ̀ kò sí tó tó ìgbàláàyè tí ọlọ́run fún àgbájì rẹ̀ kan èyí tọ́lọ́ sì pé ní ẹni tó rẹ̀ dọ́ọ̀n ibi kọ́ máa rẹ̀ àgbájìnà yẹn sí ọ̀tà ní tó bá tó ń dọ́ọ̀n bí kó máa ké sókè káwọn ènìyàn sọ ìjábọ̀ fún àlè. máa ná àdìnnà lọ́ọ́ àìsàn máa Ọlọmọba ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ó yọ̀ǹda ó sì máa ń tẹ́tí gbọ́ tó bá ní kà ọlọ́run ń tẹ́tí gbọ́ ó ta wípé ó ti kí ni ó sí ó sì fara mọ́ bẹ́ẹ̀ bó pé ibi àti ìtumọ̀ ẹ̀kọ́ ni wípé wọ́n ti tàkùnrí ìlú sámọ̀ fọlọ̀ kẹmọ̀ tó kàkàrẹ́ ṣàlàyé wọn ni máa ní àdìyàn lọ àìsí sàmà wọ́wọ́ ìṣàrà fún ìlẹ̀ rúlọ wọn kọ̀wọ́ ẹgbẹ́ ìlú òtúmọ̀ tí wọ́n ti ná sí ìlú sámọ̀ fọlọ̀ kọ̀lùsẹ́ni àgbà kọ̀ọ̀lẹ̀lẹ́sí ìjà ìlú kọ̀ọ̀sùn قد سمع الله ها قال الذين قالوا إن الله فقير ونحن أغنياء وكلمة سامع قل الله باطل الصفة الله الأحكام طبعا في منظور وظن الذي أبنى أتنسي ó lè túmọ̀ sí pé ó yọ ọ̀gá rẹ̀ ó fara mọ́ ọlọ́run kì í fara mọ́ nǹkan kan mọ́ ádínà ìnàbí yìí tó bí ṣe ń tẹ́tí sí òtúnẹ́bí rẹ̀ kan hasan ọ̀hún tọ́lọ̀ bá bù lóhùn tó dùn ẹ̀dàgádì náà fi lùkùrán tó wá ń bu ohun yẹn sí àlùkùrán ìwé ọlọ́run ọba tí ń gé yẹ́bí àrùn yìí tó sì ń gé sókè gbogbo ayé ń bọ̀ inú ọlọ́run ń lò sí ìtàkùn àrẹ̀. وعن أبي موسى الأشعري رضي الله عنه لدى رفاع أبو موسى الأشعري ولم قضى يوم السماء وأن أنا رسول الله صلى الله عليه وسلم يدعو الجلون تلك الجلون بان باسم قال له أنا بصفاء أبو موسى الأشعري تلقى أبو موسى الأشعري ولم قلونا أنا بني لقد كنت من مرة من مسامير عالي داود mùtẹ́fọ̀sìn àlẹ́ wípé ìrẹ́ àbúmútà làṣàrí ọlọ́wọ́n bá ti fún ọ ní mìtìmáà ìdákò ní mìtìmáà ó náà ní nǹkan tí máa ń dúbí fèrè náà ní mìtìmáà bàbá ń kọ fèrè ẹni tó ń dúró ló jáde bẹ̀ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àti ní mìtìmáà ìdánilẹ́sí gbà lérò bẹ́ẹ̀ náà ni ohun tó dùn ọlọ́run ti fún ìrẹ́ àbúmúsàlẹ̀ àṣà ní ohun tó dùn mímọ̀ nínú àwọn ohun tó dùn tọ́lọ̀ fi jíǹkì àwọn ará ayé ànábìdá ànábìdá òun lóhùn ohun tó ọlọ́run ìmọ̀ ní muslim àrùbàtúbà látúlá àtàlà kọ́lẹ̀ náà anábì sọ fún àkúmọ́sọ́ àlẹ́ àṣàrí pé lọ́wọ́ra àìdáàmì ìwà àkúmọ́sọ́ àlẹ́ àṣàrí ní ìgbà tí lóòrù tó ń kí àlùkọ́ àì èmi anábì tẹ́tí mò ń gbọ́ bó ṣe ń bẹ̀. lọ́wọ́ra àìdáàmì tó ni bó o nke ké kùránì mọ́júmọ́ rẹ̀ lóru nítorí ikpe làkọ̀kù títa nìgbìmọ̀rá ní màgàrí àìsà ọlọ́run fún àbúrúdá àìsà ọlọ́run fún lóhùn bọ́lá bá fún mi lóhùn

jẹ́jì hasan ohun tó dáa arákùnrin yóò sílẹ̀ kódà ká ní ìyàwó rẹ̀ sí ìbá gbọ́dọ̀ lórí pé kò yóò fẹ́ ìta ìlú ẹ̀ta ẹ̀ma kakọ̀ àmì lọ bẹ́ẹ̀ kódà wípé bá ń gbé ìtàkùnjẹ parí ẹ̀ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run sọ àmì aburú ni o alukur'an ó tó lè di àmọ́ gbogbo òkú táwọn wá bẹ́ẹ̀ gbọ́n sí alukur'an kó mọ̀ wá jáde kúrò níbi òdúdú tẹ̀sí nítorí pé nọ́ọ̀sù tó wá náà tó الترتيل هو القراءة بالتجويد والإتقان رتل الجوز هذا هذا so هو wà mọ̀kọ́dám lórí sọ́ọ̀rù gbogbo ara nípapá káàkiri lèjì sábàbẹ́ bí alkùnrin sọ́wọ́ yàrá ṣùgbọ́n gbogbo akọ́lá nípapá lórí òdòdó ohun ẹlòmíì ọ̀fọ́ rí ọ̀fọ́ orílẹ̀ ìrìnlẹ̀ òbí jẹ pápọ̀ rẹ̀ ní ẹ̀rùbí ti jẹ ohun ó ti rírú ní ọgbùn ẹgbọ́ ohun ó dùn ọlọ́run mọ́ ìṣẹ́lẹ̀ tó sígbà ọlọ́run wò ní jẹ wọ́n jẹ́ àdínú tọ́ta àti kàpá ilé àmọ́ orí ọkà kan áàrùn ìtẹ̀lẹ̀ ó rẹ̀ ní mọ́tò tó ṣùgbọ́n ká kéwì kó padà kódà tó di ohun tó dùn náà ló fẹ́ ló fẹ́ mọ́kànlá ojú ju tẹ̀lé mọ́ àràkàtàn mọ́tò ju abọ́ àràkà mọ́tò dàbẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀rọ̀ àrẹ lẹ́nu. أعوذ بالله من الشيطان Sẹ́ẹ̀dé ó ń tó lábẹ̀ fóònù ó dùn. Ṣùgbọ́n mọ́tì yẹn láti sọ bí rí abẹ́ẹ̀kọ́ tó wọ́n mọ̀ ọ̀rẹ́ lè tó mọ́jẹ̀ yìí ó lóhùn olùbẹ́ lóòtọ́ ìgbé àkámútẹ́jì tó àkámútẹ́jì yìí yẹn àṣẹ díẹ̀ ó táájú ohun tó dùn torí pé ohun tó dùn ẹ̀bùn ni ṣùgbọ́n tẹ̀jì yìí gbogbo tó bá kọ náà kò má torí pọ̀ fẹ́ lohun dúndùn kọ́ wa máa kàjádùn là ajá aláṣọ́wọ́n wọn sàárà kí ó má ṣàfún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ó ti wá ní ọ̀kan nínú àìsàn káàmì kí ó sì wọlá ní tóbi rẹ̀ kí ó ti àṣọ àmì tó sì fẹ́ wa tó bá jẹ́ òbí lọ́sẹ̀ àmì lẹ́nu kọ̀ọ̀kan wa náà láti fi lọ ẹ̀jẹ̀ ká tó nínú àìsàn káàmì ẹ̀jẹ̀ ká tó nínú ìmọ̀ ọ̀rẹ́ ẹ̀ bá jẹ́ ń ka kùránì dáadáa yìí ìyẹn máa ń jẹ́ gà àkọlé tó lọ. láyé kan ìyẹn máa ń jẹ́ gà àkọlé ìmọ̀lẹ̀ kùránì ó lè máa lápá nínú gbèsè ayé yìí. bẹ́ẹ̀ bá rí pé òsì mọ kùránì kan èèyàn máa lọ kọ̀ yàádí gbọ́ tó mi mọ kùránì kan èèyàn wọ̀ jókòó sí ẹ̀ dákùrẹ́ kọ́ mi kiri kí ló máa ń kàdà. àdéhà arúgbó tẹ̀síwájú tẹ̀síwájú yẹ tí bá ń ka kùránì báyìí nínú ìmọ̀lẹ̀ ọlọ́run ti ń ṣe ní ọ̀dọ́ نعم ومن يصدقكم اذا مات رجل وترك زوجة وبعد مماته تزوج زوجته زوجا اخر فعلي زوجته يكون بذلك رجل أولاد إذا مات رجل يعني أي مات رجل ẹnìkan ó ma láyé ó dẹ̀ fi ìyàwó lẹ̀ anyị tó fi ìyàwó lẹ̀ ìyàwó lẹ̀ padà fẹ́ ọkùnrin ìyàwó ta lóbìnrin yóò tí ó bọ́ wà jẹ́ náà ṣé ọkọ rẹ̀ àkọ́kọ́ ni ó lọ bá mi àbí ọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹn tó di inú àdúgbò gbogbo ọba jọ tọ́ láti fi àwọn ìyàwó ẹ̀yẹn tó di inú àdúgbò. هل يدخل التنجيم في تحسين صوت القرآن؟ نعم. ṣùgbọ́n tẹ̀jíìmù náà ní òfin lóde wíjẹ tó dọ̀bá ti mọ mú wọn tó lábí ṣe tẹ̀jíìmù lẹ́yìn tí ìbá ti mọ wọn lóde láà ó láwọn òfin

èyí ló ń sọ arẹ́sẹ́ ọkọ̀ mẹ́pàárùn ló fẹ́ eléyìí fún òtúfẹ́ òtúfẹ́ òtúfẹ́ òtúfẹ́ dáadẹ́ wà lọ́kọ̀ yẹn nínú ọ̀fẹ́ pààyàn nìyẹn ṣùgbọ́n tó dájú ni pé ọlọ́run ló gba ẹni kankan ló jẹ́ náà jẹ́ ọlọ́run mọ bí ó ṣe sọ̀rọ̀ obìnrin yẹn bí ó ṣe sọ̀rọ̀ àwọn ọkọ yẹn náà bọ́lá ó ṣe sílẹ̀ pé inú gbogbo èèyàn ó dùn nígbà ètò àlọ́dọ̀ọ́ àpálàtì mẹ́tàlá ni àwọn àbá àpò wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n tá wọ́n sọ látàárọ̀ dalẹ́ kí ń pé ìyàwó àwọn nìkan ni tí ò ẹ̀rọ ẹ̀ka àṣẹ̀tọ́nà ìyàwó rẹ̀ àwọn ọ̀làmàrí àti àṣẹ́ǹdì òní ìrọ̀lùmọ̀ ìlú kí lọ bẹ́ẹ̀ tí ó kọ ìyàwó ṣètọ́nà ìlú ونسأل الله السلامة وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما مسجد و أبي الله سبحانه وتعالى يوم تأتي iṣẹ́ mọ́sálásí lọ òdúró GT Bank òun náà ní zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank tẹ́lẹ̀ ọ̀gá tí ó bọ̀ aláṣẹ àkáǹtì pé mọ́sálásí yẹn bákan náà ọ̀kan nínú àwọn jẹ̀mọ́ wa níbi àgbàlagbà ni wọ́n obìnrin ni wọ́n wọ́n bùkátà ìrànlọ́wọ́ ọkọ̀ wọn ò kú o ṣùgbọ́n wọn ò jọjọ papọ̀ mọ́ ọmọ sì ń bẹ níbi ọba rẹ̀ ọmọ ń bẹ ilé tí ọmọ ìyá wa yìí wá ń gbé wọ́n ní onílé sọ wípé òun ò fẹ́ máa rí kọ́pọ̀ jáde ní ilé ẹ̀tọ́ ni wọ́n tẹ̀ wípé ó ní àlùwàlá àwọn òbí ẹni máa Bí ká àkọ́tún àkọ́kọ́ lọ ilé o, mo máa ń gbọ́ wọ́n lè pé omi àlùwàlá àwọn òfẹ́ ẹni pé omi burúkú Ìgbà ti lé arábìnrin kúrò nílé. Ọwọ́ ń ká fún wọ́n fún ní ìparí oṣù yìí. Abẹ́ gba ilé. Ilé tí wọ́n wá rí wọn ò sì fẹ́ kúrò ní agbègbè ibi tí wọ́n fi máa ráyè táwọn ọmọ wọn fi máa wá sí ilé wọn ò fẹ́ lọ parí tó jìnà mọ́lẹ̀ tó máa wọkọ̀ wá. ìgbọ́pọ̀ ilé ẹ̀sìn àwọn aláwọ̀ náà owó fi ń mánéjì fi ń fi ń wọ́n lè bí fifty thousand naira tí wọ́n fi san owó ilé náà títí ìparí ẹni ẹni òun ò fẹ́ ní omi pé inú ń bí òun pẹ̀lú wọn ṣe máa ń ṣe. ó gbà ló kọ́kọ́ sọ òun wàá tí wọ́n á lè ta àwọn ń sàrò alẹ́ ìpìlẹ̀ ó tún àníṣẹ́ èmi ọ̀gá tó ń gbàdúrà wá fi ṣe wọn. ọ̀rọ̀ yẹn ló àkọ́ òun ojú kọ́ dáadáa dáadáa wọ́n máa ń sọ bẹ́ẹ̀ òun ó rí ya àlùwà láti rí jẹ owó àlùwà láti ná ṣùgbọ́n ní àlùwà láti òní àfẹ́ tọ́ aláàbàlọ́ba tí wọ́n kún yàn lọ́wọ́ tí ti máa ń gbé ní ẹ̀dá rẹ̀ arábìnrin náà ọlọ́kùnrin àdúgbò náà lùbẹ́lá bá fọ́n kálukú lágbára lábàlẹ̀ fún àwọn lọ́wọ́ òkè ọwọ́ àbákí ọ̀rọ̀ àgbà náà lọ́wọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ ẹ̀ńtọ́ bá kàn ولو في مجرد وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك